السلام ورحمة الله وبركاته àmì wà ń tún ìṣàkùn lọ́fẹ́ ọ̀ràn yẹn ni ká tẹ̀lé ìlànà ànábì tá a bá fẹ́ ṣe nǹkan ká má fàdọ́là orí wa lórí kẹtàníbí gbà wá fún wa látọ̀dọ̀ olúwa rẹ̀ ìwọ̀n tá a bá fẹ́ ṣe ká mọ̀ sí hexo shadid ká mọ̀ sójú kòkòrò tó lágbára láti ṣe kó nímọ̀ wá fọ́kọ̀ pẹ̀lú kẹtàníbí bá ṣe fún wa kó níbàámu sí wàhálà àmọ̀ṣẹ́ àdádálẹ̀ kódà ẹlòmíì tó lè máa ṣẹbọ gan wọ́wọ́ lẹ́yẹ ti rí tóun kò sì ní mọ̀ pé ó ti ṣubú sínú ìṣẹbọ pẹ̀lú ọ̀lọ́ ẹ ń bá kọ́lé tuntun kìí ṣe àwa alábọ̀ kọ́lé tuntun àwọn yẹn ti ń kọ́lé lásìkò ànábì before kan tó before kánábì kan tó dé àwọn yẹn ti ń kọ́lé ànábì náà kọ́lé àwọn tàbí kọ́ gbogbo àwọn èèyàn náà ti ń kọ́lé láti gbà yẹn bóòlù àníbi ṣe wọ́n ń ṣe. so àdúrà tó wà wá rí àdúrà tán ní ká ṣe dáwà fẹ́ kó sílé tuntun òun náà ni a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa kéèyàn sọ so irú àdúrà yẹn ilé sọ ń gbà mẹ́ta àbí gbà jù bẹ́ẹ̀ lọ ìdẹ́ ìsìn táwọn àpèjọ ọmọ gbogbo ayé sí wọ́n máa bọ̀ ẹja ẹni tó fẹ́ kọ́ afẹ́ kó sílé tuntun ní ìsìn àti kẹ́rù débẹ̀ adẹ̀ ṣe adẹ̀ wọlé ó parí ojú báyìí lọ ojú báyìí náà lọ tòótọ́ yẹn bá fẹ́ ṣe tàṣínú ilé yẹn wà tọ́wọ́dù ṣẹ̀tọ́n àwọn tọ́wọ́dù ṣẹ̀yàpín tẹ́yìn bá fẹ́ gáìdì ilé yẹn láti dáàbò bò lọ́wọ́ àwọn àlùjọ̀nù tí ò gbádùn yẹn sọ ìyẹn lànà bí sọ pé irú ilé báyẹn kéèyàn máa ka Suratul Baqara síbẹ̀ àlọ́ máa ń lo sábàbí láti lé àwọn ẹ̀mí kẹ́mi tó bá wà ń bẹ̀ dànù ìyẹn náà yọ àti pé yá gbogbo ẹ̀yàn ọmọlé kí ó ẹ má bọ̀ ọ̀yá owó kòráǹdà ẹ̀rọ ẹ̀kọ́ báyìí kọ́ ìjọba fẹ́ kó sílé afẹ́ ti ta sínú ẹ̀ wọ́n lọ síbẹ̀ ẹni tó fẹ́ kàbẹ́ èèyàn kan ní èèyàn méjì ni yóò sì kà yóò kó ń bẹ̀ èyí ṣayẹyẹ kéde ẹ̀sìn tá wá gbogbo èèyàn sí táwa máa dáná torí àbáwa máa ọwọ́ lówó kò á nítorí ẹ̀ kì í ṣe báyìí tó di méjì ètò ajẹ́lẹ̀ kẹta ń bẹ̀ wáyé pé ẹnìyẹn gbẹ̀ pé orí ni tí a lọ ṣe fún ẹnìyẹn tó jórí ayé onílé tuntun tó kọ́ tó bá wù láti wá sọ pé a ah, kò ń ṣe ṣukuru nírìnà kò ń dúpẹ́ orí tí a ṣe fún ọ kò fẹ́ fáwọn èèyàn lóúnjẹ kò sá bì yẹn bẹ̀rẹ̀ ajọ́ tó kó dé bẹ́ẹ̀ ni òbí abákan ni o ó sì dáná fáwọn yẹn pé ó fẹ́ gbé fún wọn ni o àbí kí wọ́n wá jẹ lọ́dọ̀ wọn tó bá parí ìyá sí táwa padà láfa ọyá owó àdúrà owó kìnìún kan wíwé ilé àdáda lẹ àbí káwa sọ pé ya owó afẹsọ koran kalẹ̀ afẹsọ àdìsí kalẹ̀ tó wáyà gan àwọn èèyàn padà máa sọ àdìsí kalẹ̀ wá gbogbo ilé yàrá àmọ́ dí àwo gbogbo ilé àdáda lẹ ẹni ẹ bá mọ̀ pé òun tó fẹ́ dúpẹ́ orí inú dúkìá táláwò fún un kóun fi sóúnjẹ ó lè sóúnjẹ ẹ̀yà ó gbé fáwọn èèyàn nílé ibi tá bá wà ní àbí yóò pe àwọn èèyàn pé kán wá bá òun jẹ ní àjọ oúnjẹ náà náà wá jẹ ó tán gbàdúrà àdìsẹ́ láàrin àwọn náà mo ti sọ̀rọ̀ tó bá ti kọ́ ẹrù dé ìmúṣà kẹrù dé bẹ́ẹ̀ pé ó yá ti fẹ́ wọlé o ká tó wọnú ilé yẹn wọ́n ṣe àwùjọ kàlímàtì láàyè tá a máa ti ní ṣàlùmọ́ àkọlà kan ẹ̀yà mẹ́ta wọn lè ṣe ní bóyá mọ́kànlá ní bóyá márùn ní ká tó wọlé àdúrà tánàbí tó wà wárí dì ní àtọ́dọ̀ ànábì tó jẹ́ dùá ò máa ṣúwò àtọ́dọ̀ ànábì nìyẹn lẹ́yìn ìgbà yẹn ká tó wọ ọbẹ̀ náà ẹ̀yà ká tó kó débẹ̀ níjọ́ yẹn àbí níjọ́ tí wọ́n kó débẹ̀ yẹn náà àbíjọ́ kejì tí wọ́n bá gbàlérò pé bẹ́ẹ̀ àwọn akẹ́mi kan lè wà ń bẹ́ àbáwọn ṣẹ̀tàn kan àbáwọn èṣù kan lè wà ń bẹ́ tòun ó kìlẹ̀ ṣe pé yóò máa kà sí yàrá kankan yàrá kọ̀ọ̀kan káàkiri wákàtí jókòó síbi kan nínú ilé yẹn ó kà ó parí kìlẹ̀ ṣe ń tá a ṣe lọ rẹ́ǹtì ọmọlé kí ó yá ẹ máa bọ̀ rárá ọkà àgbà tí wọ́n kà bẹ́ẹ̀ yàn méjì ló fẹ́ ka ni bẹ́ẹ̀ yìn kan ni ó bá parí kò jù báyìí náà lọ súnà yẹn ìsì gàwé rẹ̀ rọ ọkàn yóò tó wá balẹ̀ pé yẹn ti súnà nàbí wà máa ta kò mọ̀ rọ̀ sún fàkógó àlọ́ òní kàtà níbi ìbá fún yín ní kẹ́ ẹ ṣe. wa ma nahakum anhu fantahu táwọn ibi ba ti kọ fún yín ẹ̀fí ilẹ̀ ìjìnà sí ẹ̀wọ̀n dèbè wàláì kò sórí eré mbẹ́. ìdí àdẹ̀dẹ̀ ń wòyàn ilé ọmọ ń dùn máyà ibi tó dẹ̀ kí mùsùlùmí ti sọ̀rọ̀ ni pé sẹ́yìn bá ti rí pé hálù ń máa ń tànà ṣàtọ̀ sí ìdí ìbáṣáàdì sílẹ̀ àlànà ànábì ara wọn sábà máa ń yá nǹkan tí ànábì ìlànà ànábì sọ̀rọ̀ tó dáa jù ni pé súnà níbí yẹn bó ṣe kéré yẹn náà kó jẹ́ pé òun náà ni ó tẹ̀yàn lọ òun náà ló máa dùn máa yàn nù òun náà ló máa tó yàn ẹ̀hẹ̀ ẹ̀ ló dáa jù nǹkan tí yẹn ò fi mìírí kí yẹn ò fi máa ṣe ẹ̀ tí yẹn ò fi máa ṣe mìzánù ara ẹ̀ kí yẹn ò fi máa wòye kí yẹn ò fi máa wọn ara rẹ̀ ni pé ẹlòmíì tó máa ti sọ pé súnà níbí nìkan yóò kéré lójú ọ̀gàn ṣé nǹkan kékeré ni alájú ilé bíi pé kó sàlọ pé náà mú ọjà bá lọ pé náà mú ìlú wá kí yẹn náà wá wé láwa ní ẹgbẹ̀dì dé gbogbo ẹ̀ sáà dàrú ó pe àwọn kọmíṣánná ó pe kan jókòó lẹ́gbẹ̀dì kalẹ̀ òun ló máa yá lára ìwé ẹni báyẹn kó mú kó mọ̀ ṣàkíyèsí ara ẹ̀ pé odò fídíò padà gbé òun lọ ìwé ẹni tó wáyé máa dọ́pẹ́ nǹkan níbi ìtọ́ náà níbi ní ká ṣeré kọ́lá kó kéré wàhálà àlùbáríkà ńlá láwà ń bẹ ó dẹ̀ ti tó fún mùsùlùmí láti láti ṣe ó jẹ́ àlàyé tó wà ń bẹ o. والعلم عند الله تعالى